tí ẹni tí ó gbàtàrà bá ní èmi ò ní gbọ́ wá báyìí ẹ báyìí ni ẹ mú wá gbogbo ẹ padà lọ lé etí tó bá pọ̀ ọmọ wa rẹ̀ torí délé ẹbí káwa náà gbárùkù tẹ̀sán ọlọ́run mùsùlùmí pọ̀ lu ìwà báyìí mùsùlùmí pọ̀ jọjọ wọn ì islam wọn ì islam àpòkù lánìí àpòkù lánìí ó kó bí tẹ́ bá lọ láyé wọn ní ìlú kiri olùkó mọ̀tọ̀ kò sí mùsùlùmí bẹ̀ ẹbí wọn kọ́ torí wọn ò rọrùn mùsùlùmí nìyí fún òun ráwọn mùsùlùmí mọ́sálásí ńlá àlùkò ẹ̀rí pé ẹ̀mẹ́rin lásán ní fíìmù lẹ́yìn lè mọ́mú gbogbo gbà sọ́dà rí sẹ́wọ̀n kíkẹ́ náà ó ti pè yẹ ẹ̀sọ́ tí mùsùlùmí bá bẹ̀ já lọ wò bẹ̀rù sọ́dà bẹ́ẹ̀ já gbárù ti tẹ̀sí wa ọlọ́run ọba wa ni. ذلك من أنباء الغيب نوحيه إليك eléyìí bẹ nínú àwọn àròyìn ńtọpamọ táwọn Ọlọ́run ti ránṣẹ́ sí wa nabi Muhammad sallallahu alayhi wa sallam níbo la anabi sallallahu alayhi wa sallam ti ma zakariya tí ìbá sọlọ lọrọ ṣe tó sàlàyé fún níbo la anabi sallallahu alayhi wa sallam ti ma anabi yahaya tí ìbá sọlọ lọrọ ẹsẹ sí tọ́sàlàyé fún un bọ́lá níbi ọ̀sọ̀lọ́ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ bàbá ti ma Maryam tí ìbá sọlọ lọrọ ẹsẹ sí tọ́sàlàyé fún ìmọ̀ràn àti ìmọ̀rànà ìyá Maryam bọ́lá níbi ọba ti ma tí ìbá sọlọ ọba lọrọ ẹsẹ sí anabi Isa tí ìbá sọlọ lọrọ ẹsẹ sí bọ́lá níbi sọlọ lọ́wọ́ àti bàbá ti ma bọ́lá níbi ti ma wípé Zakariya ọ̀tọ̀rọ̀ ọmọ nítorí ti Maryam tí ìbá sọlọ lọ sọ fún bọ́lá níbi ti ma sọlọ lọ́wọ́ àti ti ma wípé màlẹ́kà báyìí báyìí ni wọ́n ti sọ gbogbo lànàbí ọba ti mọ̀ ànàbí yẹn kàwé dábàá ikọ́ kàwé tà ànàbí ọ̀mọ̀wé kà ọ̀mọ̀wé kọ́ ànàbí tiwa sallallahu alaihi wa sallam àpọ́nlé ńlá ni fún un níbi tí ọ̀nà kan tí ọ̀nà kà lọ́nà ti fún rú alukur'an yìí haqqun innahu min indillah lódodo àjẹkọ̀rọ̀ ọlọ́run ọba ni àbí bẹ́ẹ̀ kọ́ torí tó bá máa kà ó sì ti ká sí yẹ ọkà <laughs> ẹni tó bá wí ẹni o nítorí pé Islam àkọ́kọ́ tó lọ kọ́tọ̀ kalẹ̀ bá lọ́bi sọ́lá àdìsọ́lá gíní ẹ kọ̀rọ̀ máa kà á ẹ sì rí náà kúrán lọ wa lọ sí ti kọ́ kà ẹ nùún wọn kọ́ wọn náà ọlọ́wọ́n bá fi kèké búra àti ẹni tí kèké ń kọ́ gbogbo eléyìí pàkíyèsí wa lọ sí ti ká wá mà àbí lọ sí ti ká ọlọ́run ní ìmọ̀ àkọ́kọ́ lélẹ́yìí tá a fi ránṣẹ́ sí ọ èèyàn ọmọ ń tọ́ pamọ́ ọlọ́run nìkan lọ́ọ́ máa ń tọ́ pamọ́ nítorí wọn wọ ọlọ́run láti fi mẹ́rù rẹ̀ nínú ń tọ́ pamọ́ ní fíìmà pàápàá jùlọ àwọn ànábì ọlọ ọlọ́run ní dáhùn kẹ́mi àmbá ìlànà yìí gbogbo ètò àti sọ yìí nínú àwọn àròyìn ń pamọ́ ni kéésì awuhayinahu ilayka wantaha nuhihi ilay àti ránṣẹ́ sí ọ ìyẹn ní kékeré ọ̀sẹ̀sẹ̀ rí yìí báyìí àwọn míì tún bọ̀ subhanallah ọlọ́run tó fún anabi sallallahu alaihi wasallam lọ́kàn balẹ̀. وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم أتكي النبي محمد صلى الله عليه وآله وسلم ó sí láàrin wọn ó sí láàrin àwọn èèyàn tọ́jú àwọn èèyàn Mariana!" ní ìgbà tí wọ́n ń sọ gègé wọn tí wọ́n ń sọ ọ́ sómi tí wọ́n ń ṣe ìmúdé wípé ta lẹni tí yóò ṣe ìtọ́jú àgbàtọ́ Mariam ìwọ sí láàrin wọn. وما كنت لديهم إذ يختصمون. sallallahu alaihi wa sallam ó sí láàrin wọn ní ìgbà tí wọ́n ń jà tí wọ́n ń ṣe fanfa láàrin ara wọn pété ní ọ̀sọ̀dù Mariam ó sí láàrin wọn abánabi wà láàrin wọn kò sí láàrin wọn tí ìbá tó náà tó ọ̀rọ̀ ẹsẹ̀ fi tó sàlàyé fún bẹ́ẹ̀ kó là nẹ́bi tó fẹ́ nà sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ tó náà sọ fún wa ń bí nípa bí wọ́n ti ṣe ṣe ìmújẹ wọ́n ní sọ́sẹ̀lẹ̀ ní pé ìgbà tí wọ́n ti ṣe ìlérí fáwọn ọkọ̀ amáríàmù kalẹ̀ láfàálẹ̀ kan láti máa bẹ ní mọ́sálásí ọmọ polówó ni ọmọ tá a tẹ̀sẹ̀ bí ìbùkátà ń tẹ́ ọ̀tọ̀ díẹ̀ nínú àwọn èèyàn tó wà láyìíká mọ́sálásí táwọn ni wọ́n sàgbàtọ̀ rẹ̀ anabi zakariya aleyhi sẹlẹ àwọn làwọn lọ tọ́ sí ìdí tó fi tọ́ yín wọn nítorí pé ìyá mariam hanna ọmọ àyà rẹ̀ sájọjọ ọmọ àyà kan náà bàbá kan náà ìyàwó mi tọ wàlàkàlẹ kàlùm ọmọ àyà àyẹ ẹni bí ìyá ẹni náà ni torí ẹ ẹdí kémi ọgbà sọ́dọ̀ kémi ọmọ gba kémi ọgbà tọ́jú rẹ̀ ẹni tọ́ dáa nítorí pé ẹni tó wà nílé mi ọmọ ẹ̀yà àyà rẹ̀ àwọn ọmọ Israẹli ní rárá àwọn àlùgbà ògbésẹ̀ sọ àwa náà Mariam yìí ọmọ olùmọ wa ni Imran àfọ àwa ni olùkọ́ wa ni káwa gbàgbà tó ọmọ rẹ̀ iyì àtàkùnlé ni fún wa tẹsán pé bàbá ti kú kó tó bí Mariam wọ́n dọ́gba bí wọ́n dọ́gba fifty fifty ìwọ sọ pé ìyàwó rẹ̀ ọmọ ìyá ìyá rẹ̀ ni tọ àwọn sì sọ pé tọ bàbá rẹ̀ olùkọ́ àwọn ni káwọn sì ṣe ìtọ́jú ọmọ olùkọ́ àwọn àpọ́nlé ní fáwọn báyìí kí ni wọ́n ti ṣe ìmújẹ ìmújẹ ó máa ń wáyé nínú òfin ṣẹ̀ríà látàrí fáwọn èèyàn dọ́gba wọ́n dọ́gba nípa lílẹ́tọ̀ọ́ sí tí wọ́n sì máa fẹ́ sọwọ́ rẹ̀ sílẹ̀ fẹ́ nìkan nù wọn. májèmọ àkọ́kọ́ níta dọ́gba nípa àpàjọ lẹ́tọ̀ọ̀sì kẹ́nìkan mọ́ àfẹ́ sọwọ́ rẹ̀ lẹ́fẹ́ nìkan. nínú níta sì tẹ́nìkan lọ́lá lórí ẹnìkan oní ẹnìkan ti ìmúdé. wọ́n á ń pẹnu pọ̀ lórí pé mùdé sáwọn ṣe ni pé kíkálukú mú kèké wa ó sì kó kọ rẹ̀ síta káwọn wá ti agbègbè yìí káwọn dà sínú omi omi ti ń sàn ẹni tó mi bá fi lè gbé gègé tiẹ̀ àjẹkù nǹkan ni ó sọ́jú mọ́rìyà ṣùgbọ́n ẹni tí omi ọ̀bá rí gègé tiẹ̀ gbé òní ọ̀sán alágbàtà fún mọ́rìyà gbàgbà bíi ìwọ́n ló sùn àlẹ́ yìí sẹ́nà gbọ́dọ̀ ti tètè tó tèmú dé bàtà hàmà bàtà nàmínà lọ́dà àwọn yìí onídé mú nígbà tí wọn lọkọ sí omi fún kúrò ń bínú ó kó ní jíṣẹ́ fáwọn èèyàn wọn kọ ọ wá sí lórí pé yà ń bọ ẹsẹ̀rọ̀ fáwọn anábì ọlọ́run tó má ti rí kí wọ́n má bínú kè ọlọ́run bínú ọ wá bínú pé ẹ dúró dùgbà bá àwọn èèyàn rẹ pé títí gba ogun ni ayé òde sọ̀rọ̀ pé àwọn kèfèrí tẹ́lẹ̀ àwọn kèfèrí kèfèrí grade one pé títí gba ó dájọ́ fún wọn lọ́jọ́ yẹn tó fi wọn bá túbà ọlọ́run bá forí jì wọ́n. ẹnẹ́bí yóò tún wá sí kọjọ nígbà tó jọ pé ipa wọn ò dé inú bí òbínú aláwà bí tí ìyẹn lè bínú sọlọ kékeré ìyẹn fẹ́ kó ń jẹ yìí báyìí lànà bí yóò tún bínú wọn wọn bá fìlú lẹ lọ́wọ́ kọjú omi kó fẹ́ fìlú ilẹ̀ ọkọ̀ ojú omi tí bàbá ọwọ́ ó ti kún wíwọkọ̀ tí wọ́n wọkọ̀ níṣẹ́ ni wọ́n dẹ̀rù pọ̀pọ̀ wọ́n wá sí bí àmì agbami ní ọkọ̀ bá bẹ̀rẹ̀ sí ṣe hílà lílo kó wọn ò fẹ́ tẹ̀lé àwọn ọ̀gá kọ̀ wọ́n ní ẹrù ti lé gbogbo wa ti dọ̀gba ẹ̀ẹ́dìmú imú dé àwọn èèyàn ọ̀dọ̀gba <laughs> ẹnìkan ẹsẹ̀ni tí ó ṣe kó ti dára òkú tẹ́lẹ̀ dára kan tó tún gbé lọ bí dáàtì pa náà ni ẹ̀sùn odò káfí dẹ́rù àbí òye ẹ̀hẹ́ kò sẹ́ni tá a fẹ́ pa dábàá pé bàbá ti sọ sódò tẹ́rù dínkù káwọn máa lọ ni àti àtàfidàpá àtẹ̀jáde ọ̀gá ti kú so wọ́n bá ní káwọn ṣe mú jẹ wọ́n ṣe mú jẹ Yunus alayhi salam ló ń ha ha àwọn èèyàn ń lo bàbá tó kí àgbàlá yìí tí bàbá náà sọ sómi yìí àbí báwo ẹja tuntun ti lẹ̀ wọ́n tuntun ṣe Yunus ló tún mú Yunus ti ti mọ̀ kọ́nà ti bínú torí ìwà tó ń hù nígbà tí wọ́n ti sọ ọ́ ní ọlọ́pàá ẹ̀ sọ mí tó dù kí wọ́n fẹ́ fi àìsàn ẹni jẹ mí wú subhanallah sọmọ pé ẹsẹ àwọn èèyàn lásán àbí dáadáa àwọn èèyàn lásán gbà mí ẹsẹ ní báwọn ànábì ọlọ báyìí wọn sọ ànábì Yunus sódò sísọ sódò tí wọn sọ sódò báyìí kan sàkọmọ olùhùn ẹja ńlá ló gbé yìí ọ àtọmọ èèyàn dídí ń sin lọ ẹja ńlá wa gbé yìí ọlọ́ọ̀ni kọ́ mọ́ àwọn ẹja kọ́ mọ́ àwọn ẹran rẹ̀ kó sì gbé títí tí ó ti máa rí mú ní kọ́mọ́kù torí àfẹ́kù àti gbogbo ajá tó dùn kọ́ lèèyàn fi máa kú ẹja gbé yìí kò túmọ̀ sí kó ti kú wọn ń gbádùn bẹ wọn ń ṣèrántí ọlọ àmàlẹ́kà wa gbogbo ní ní nísàlẹ̀ alẹ́ odò lọ́nlọ́nlọ́n tí ẹnìkan ti tẹ̀sí ẹ̀. la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. ọ̀kan náà alábòsí lọ́jẹ́. àmàlẹ́kà kó àwọn gbóhùn irú rẹ̀ kan káwọn máa gbọ́ lókè kẹ̀ kánú ọlọ́run yóò lọ sùn ọ̀sẹ̀ mọ̀nà wa ń tọrọ àforí nípa nàbí yìí lóṣù tó wà ní kẹ́kẹ́ fún wa wọ́n ṣe síbẹ̀ lò. tó bẹ́ẹ̀ náà ni ìmújẹ lọ́sẹ̀ mújẹ lórí kíkà ní ọ̀tọ̀ ju maria wọ́n lẹ́ni tó mi bá fi gé kéke tiẹ̀ kọ́lá ó gbé lọ́dọ̀ ẹni tí kéke tiẹ̀ tó mi ọ̀ bá gbé òní ọ̀tọ̀ ju ẹ̀ kọ́lá tó bá sọ gbègbè rẹ̀ Yunus àgbàkẹ́rì alẹ́ sẹ́lẹ̀ àwọn náà sọ àfa gbogbo kìkì yòókù lómi gbé lọ ṣùgbọ́n ti Zakariya ó lé fò lórí omi báyìí فكان آية له لأنه نبي من أنبياء الله إليه جامع كان إمام مكبوب جيش الله لنا لا يمثل نوار يكون زكريا في قصدوه ìwà anabi sọ wá ìsọ náà ó ti ń bẹ ńgbà náà ó ti ti ń bẹ ńgbà wọn jáde àgbìlà ìwọ kọ lọtọjú ẹ àwọn alátọjú ẹ èmi ní ẹyin kọ òsín bẹ́ẹ̀ wà nígbà tó wà lọ àmọ́tà ló sọ fún wa bí gbàtà wà bẹ́ẹ̀ Allahu Rabbul Alamin a ìjà dúpẹ́ fọlọ́ fún adé mùsùlùmí ẹ̀sìn máa ń gbọ́ àwọn àwé mi ni wọ́n lè fi kéde ṣe Zakariya wọ́n lè fi ń Yohana kan ni wọ́n lè fi ń gbé rúbà ẹnìkan tún ní ọkọ rẹ̀ ètò ṣe Zakariya ẹ̀ nílí náà Kùránì pé nǹkan kan ta ko nǹkan kan ẹ̀ lé tọ̀ ǹjẹ́ ipò wa ni ìmúdé wà nínú òfin ẹ̀sìn Islam àwọn olùmọ̀ọ́ sọ pé sunna ni ọ̀nà ni wípé ká máa lo ìmọ̀jẹ láti fi máa yanjú nǹkan láàrin àwọn èèyàn sọ pé àwọn méjèèjì lẹ́tọ̀ọ́ sí ẹnì kí n sì fẹ́ sọ ọ́lẹ̀ fẹ́ẹ́ nìkan bẹ́ẹ̀ ni àwọn ìṣòro kóró lọ́rọ̀ náà sọ àwọn tó pọ̀ jù ṣùgbọ́n ìmọ̀mù Abu Hanifa àwọn ní rárá àwọn ọ̀fara mọ́ ọ̀tà ìjẹ́bi nǹkan táwọn èèyàn máa ń dálé torí àwọn ọ̀fara máa ń tà wọ́n rárá o kò dàbí eléyìí eléyìí ẹ̀bọ ni sòṣùgbọ́n eléyìí abẹ́ fi mà dàláàfin kálẹ̀ dàláàfin sílẹ̀. àdìsí anábì sallallahu alaihi wa sallam wọ́n ti sọ fún wa lọ́pọ̀lọpọ̀ nípa ìjọsìn náà mọ̀jẹ̀ bó láti wá fẹ́ sọ púpọ̀ tó. ìyá ńlá wa Àìṣà ọlọ́pàá yọnu fún wa wọ́n nígbà táwọn ìbísọ̀lọ́lọ́ àti sẹ́lá bá fẹ́ rìnrìn tani oṣù ìyàwó gbogbo wọn nìyàwó tani fún mú lọ tani fún òbí lẹ ẹnìkan wọn ti fẹ́ mú lọ lápẹjù rẹ wọn sì mú jẹ bí kẹ kọ pé ìrìn àjò sùúrù ìyàwó mẹ́rin lẹni ẹkọ ìrìn àjò kan sùúrù mẹ́ta ẹ ẹ wù sákàdá o ẹ dànù ké ẹ dàrú ẹ dàrú ẹ dàrú kálukó mú bíẹ ẹjọba mú sùúrù fẹsẹ sùúrù ẹni wá sì mú yàtò pé bá jù rẹ tó torí ẹ̀ta lẹ́yìn ẹjẹ ẹ̀yìn ẹ̀lẹ́ kẹta jẹ tó ẹni tí ò mú ìrìn àjò lọ́tẹ̀ yìí ó lè mú ìrìn àjò lọ́tẹ̀ yìí tó eléyìí ni ìmúdé tó ọwọ́ àná níbi tó bá a súnà kí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láàrin àwọn ìyàwó wọn bẹ́ẹ̀ nínú hadith النبي صلى الله عليه وآله وسلم وأني لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجد إلا أن يتهموا عليه لاستهم ìbá ti káwọn èèyàn mọ láti ń bẹ fún ká dúró sáfù alákọ̀ọ́kọ́ ní mẹ́tíláàtì ní káfíọ̀nù wọ́n sì mọ láti ń bẹ fún ká pè wọ́n tí ọ̀wá rọrùn fún wa láti dépò yìí àyàfi fún wọn tẹ̀mùjẹ fún ọ̀gá tẹ̀mùjẹ nítorí ẹ̀. pípé kí àwọn èèyàn máa jà sí pé èmi kọ́kọ́ débẹ̀ kọ́kọ́ lọ kọ́kọ́ débẹ̀ àbí ṣe àní òtún ní sáfù alákọ̀ọ́kọ́ náà àwọn èèyàn ti ń jà yìí ọ̀dà kò dúró ẹni mélòó ni àwọn márùn-ún fa àyèèyàn méjì ló sì kù ẹ̀kọ́ ibi síbi táyé bá ṣẹ́kù sí séyàn lé kálukú mú tiẹ̀ ẹgbẹ́ musa fún alákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ ń bẹ̀ ọ́ ibi síbi táyé bá ṣẹ́kù sí ọ̀rọ̀ táyé bá ṣẹ́kù sí. èèyàn méjì mẹ́ta ń jà sí àpẹrun yẹ ó tó jà sí nítorí ọlá ń tẹ́ fún gan. tó wọ́n ti sẹ́mọ̀ pé wọ́n pè ń rán ohun ogun wọ́n jà sí lè máa mọ̀ sẹ́mọ̀ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwùjọ tí wàá ń bí lè máa mú wọn máa jà sí kí lọ́ọ̀fà náà ó yé kálukú torí bẹ́ẹ̀ sàrà wà àbẹ́bí sọ̀rọ̀ máa ní òṣèlè wọ́n ní ìbáṣe kí wọ́n mọ láti ń bẹ fún kápẹ́rù subhanallah tó wá ṣẹlẹ̀ kéèyàn ò lè débi kápẹ́rù àbí kó tèmùdé tó ọ̀bá tèmùdé kárí àwọn ọmọ méjì mẹ́ta fún ọmọ ẹja kíkẹ́ mi ní màá pè ọ̀run gbogbo ọ̀rẹ́ ẹja tèmùdé fún yín ìrùn pípé ìrùn gbígbọ́ <laughs> so ẹni tó bá mú ìrùn pípé ọ̀bà pè ọ̀run ìrùn gbígbọ́ ló má pè máa gbọ́ tiẹ̀ túmọ̀ sí pé kò sẹ́ni tẹ̀ jàmbá nu wọn gbogbo wọn náà ló sórí rẹ̀ tó eléyìí túmọ̀ sí wípé eléyìí ìlànà ní tẹ̀sí Islam wa ìlànà tẹ̀sí Islam wa tó ṣùgbọ́n tá a máa ń lò ẹ̀rí kọ́kọ́lọ́kọ́ àwọn òní máa ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn káṣẹ̀ méje láàrin wọn. nínú àyà yìí bọ́lá ti ṣe fi ọ̀rọ̀ Mariam sì sọ́dọ̀ Zakariya ẹ̀rí mbẹ́mbẹ́ o lórí pé tí àwọ̀ bá ṣẹlẹ̀ tí fàǹfà bá ṣẹlẹ̀ nínú òfin ṣẹ̀ríà ìyá ọmọ fún ìyá ọmọ ń wọ́n wọ́ ẹni tí ó tọ́jú ọmọ ẹni tó lẹ́tọ̀ọ́ sí nínú àwọn mọ̀lẹ́bí ìyá ọmọ tí ìyá ọmọ ọba ti níyà láyé ìyẹn ni pé kò sí ìyá àyà ìyá ọmọ sì ti kú ìyá àyà náà sí àtẹ́pẹ́ni tó kọ́kọ́ lẹ́tọ̀ọ́ jù wípé ká gbọ́ ọmọ fún òun náà níta ni ọmọ àyà ìyá ọmọ káfí tó ṣẹlẹ̀ nípa mariam káfí fi àpèjúwe mbẹ bẹ́ẹ̀ làwọn olùmọ̀ wa sọ tìrìkà ti sàn lẹ́nu tó bá àtúnà ta kàlánà nípa ti ọmọ wọn ti pè é kí lorúkọ rẹ̀ hamza ọmọ abdulmuttalib hamza ọmọ abdulmuttalib ọlọmọbìnrin tó ṣe é pé wọn gbé wá láti mẹsìkà lẹ́yìn ìgbà tí hamza kú tani ó tọ́jú rẹ̀ jaafọ ọmọ abdulmuttalib rọ̀bí ẹ̀ lọ́wọ́ àná ó lè mímọ lẹ́tọ̀ọ́ sí ṣe kí ló dé ó nítorí pé àbúrò ìyá ọmọ yìí ó níyàwó mi àbúrò ìyá ọmọ yìí níyàwó mi alẹ́bí tó wà àdúgbò láti lè fún ogbe fún nítorí pé alùpàdàgbò kẹlùn bí máa ń tẹ̀lé tẹ̀lé ìyẹn ni pé ọmọ ẹ̀yà àyà ẹni gẹ́gẹ́ bí ìyá ẹni lórí ẹnìkan ọ̀gbọ́dọ̀ bá lọ káṣíyọ ọmọ sẹláìsì ó lò lè ráyè bá bàbá ọmọ tó ọmọ kò sí tó burú bẹ ẹgbẹ fún kọmọ tọjú bẹ́ẹ̀ mọ pé lòfin Ọlọ́run ìgbà tí ọmọ ìyá ìyàwó rẹ ń bẹ láyé tíyàwó rẹ ń bẹ láyé ìgbà tíyàwó rẹ ń bẹ láyé sẹmọ kọmọ ìyá ìyàwó rẹ kọtọ sí ọkọ ọfẹ torí kọlọ ni wà á ń tẹjú máa wọ bẹyìn àlùfẹyìn ìlànà àkọsẹlẹ Ọlọ́run ti ní ìwọfin kẹ fẹ obìnrin kẹ tó fọmọ ìyá haram hàn àmọ́ tí ìyàwó rẹ̀ bá kú àkúrò ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ọ̀tọ̀ kọ fún àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ tó bá gbé lè nìkan ni wọ́n ti fẹ́ fẹ́ ìyàwó tiẹ̀ láyé rẹ̀ òbúrú ọ̀fẹ́ ẹ̀gbọ́n àbákúrò ìyàwó rẹ̀ mẹ́ torí ẹ̀ ló fà ló ti dẹ́gbẹ́ ní òfin ṣẹ̀ríà àwọn obìnrin kan bẹ tó fi láéláé ni wọ́n dé wọ̀ fún wa àgbọ̀dọ̀ fẹ́ wọn láìláì gbọ́dọ̀ fẹ́ yà rẹ̀ ọmọ rẹ̀ láìláì gbọ́dọ̀ fẹ́ ọmọ rẹ̀ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ láìláì gbọ́dọ̀ fẹ́ wọn àbúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ láìláì gbọ́dọ̀ fẹ́ wọn. ìwọ̀n bẹ nínú àwọn obìnrin tó ti pé dídé ìwọ tí wọ́n ti ti gbà kan gẹ́gẹ́ bí ọmọ ìyá ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò bàbá ìyàwó rẹ̀ bìnrin àbẹ́gbọ́n àbábúrò ìyá ìyàwó rẹ̀ tó náà dídé ìwọ tí wọn ti gbà kan ni yẹn ló fi ìgbà tí ìyàwó yẹn bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ọba tí lọ́dọ̀ rẹ̀ tó bá jẹ́ fún àwọn olóṣù fẹ́fẹ́ má kàbà tó o lè fi àwọn náà tó eléyìí fi hàn wáyé pé àwọn obìnrin kí dídé ìwọ tí wọn ti láéláé pé a lè jọ dánìkan wà pẹ̀lú wọn nulẹ̀ àbúrò ìyàwó wa ẹ̀gbọ́n ìyàwó wa tàkàlẹ́jọ́ wà nù yàrá pẹ̀lú ẹ̀ à ń wo tẹlifíṣàn kọ̀tọ́ sọ̀rọ̀ pé yé wa nítorí pé jíjí ìwọ tí wọ́n ti gbà kan ni ṣé a lè sìn lọ lórí ìrìn àjò káti mahram fún kọ̀tọ́ kó o fi sí visa kẹ̀sì lọ ọmọ àbí hajj kọ̀tọ́ nítorí pé ìwọ tiẹ̀ ti gbà kan ni kì í ṣe ìwọ láéláé ẹ̀yin náà sì ti mà wípé ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé wa ẹ̀yin máa yẹ àbúrò ìyàwó ẹ̀gbọ́n ìyàwó tí ọkọ kì mọ́lẹ̀ tó tún fún lóyún ẹ̀yin máa yẹ tó ti ṣẹlẹ̀ tòǹtì ọ̀dà tó máa ṣe léwọ̀ kájìnà eléyìí fi hàn wá bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa bó ti ṣe jẹ́ pé ó ṣe ọlá fún Mariam nípa mímú màlẹ́kà bá sọ̀rọ̀ àti irú àṣẹ tó náà ti pa Mariam nípa kápíọ̀nù kátẹ̀ káforí kalẹ̀ àti irú bí ọlọ́run ọba wa bó ti ṣe ń fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nírò nípa ntọ́pamọ́ tó ń ti kó wọn máa kọ̀kọ̀ máa kà ó sì wú ọlọ́run ọba nìyẹn láti fi àjùlọ fún àlejò Muhammad sọlọ wà àlejò wa nínú sẹlẹ Ọlọ́run bá ló ṣe tiẹ̀ bẹ́ẹ̀ nítorí kó lè bá a ga pín yàtọ̀ sí ìwọ tó ti kọ ọgbọ́dọ̀ mójútó àlọ sùkú ọgbọ́dọ̀ mójútó àlọ lẹjọ ọgbọ́dọ̀ mójútó pàǹkẹkọọ torí pé náà ẹ̀kọ́ ni gíga wà yàtọ̀ sí ẹni tó ń tara rẹ̀ jẹ tó ti kálábọ̀ ẹ̀kọ́ ni olùdó ẹ̀ẹ́dí ọ̀fẹ́ kan náà tó kúkú wà lìjánà wọ́n tó lọ́wọ́ àlìjánà tó ṣùgbọ́n yóò lè nà ẹ̀ pé ẹ̀kọ́ láti kọ̀ọ̀kan tó nímọ̀ eléyìí bá ẹ̀sìn àwa pípé òfin ọlọ́run tó dá lórí pé ìmúdé ọ̀tọ̀nà ọ̀tọ̀nà nínú òfin ṣẹ̀ríà láti fi máa yanjú àwọ̀ fàǹfà láàrin èèyàn méjì tí ń jà sí nǹkan tí wọ́n jọ lẹ́tọ̀ọ́ tọ́dọ́gba lórí nǹkan yẹn á máa fi yanjú àwọ̀ láàrin bákan náà àtúnrin inú ẹ̀ wípé nínú òfin ṣẹ̀ríà tí ọmọ bá wà tí ìyá rẹ̀ ti sàláìsì tí àbúrò àbí ẹ̀gbọ́n ìyá ọmọ yẹn tó jóbìnrin tó bá wà tó sì ṣetán láti bá ní tọ́jú irú ọmọ bẹ́ẹ̀ òun gangan ló lẹ́tọ̀ọ́ sí ju ẹlòmíì lọ nínú fámìlì ìyá ọmọ lópin ìgbà tí ìyá tó bí ìyá tó ṣaláìsí tí òun náà bá ti láyé àmọ́ tí ìyá tó bí ìyá tó ṣaláìsí bá ń bẹ láyé ńkọ́ àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n ọmọ yìí ọlọ́run bá kúndùn pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ìmọ̀nà alukur'an àti ìmọ̀lẹ̀ sunnah nàbì sallallahu alaihi wa sallam tí ó ṣe láǹfààní aqulu qawli hadha وأستغفر الله العظيم لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام الحمد لله الله ti الله lọ تسيتي tó ṣe é pé wọn àtàtì wọn máa ọkùnrin tí nǹkan kan tí ọ̀pọ̀ àwọn pọ̀ pẹ̀lú ẹ̀ wọn máa fi ra wọn lálára fa ara wọn sílẹ̀ ìyọ̀dà kọ̀dà kọ̀dà nítorí pé òfin tí wọ́n ṣe yẹn tíjọba Saudi Arabia ní wọ́n tẹ̀lé òfin ọlọ́ọ̀ni kíkó obìnrin ọ̀gbọ́dọ̀ dárin ìrìn àjò láì sí eléwọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀ torí ẹ̀ ló ti dẹ́kun ìtọ́dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé obìnrin tí ò ti lẹ́ni tí ó sìn lọ nínú mọ̀lẹ́bí àkọ́kọ́ rẹ̀ hajj ń gbé sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ tó ń torí délé ibáyìí kámá òlẹ̀ kóra wa tí wàhálà tí ó sì tóbìnrin bá lówó láti lọ hajj ọkọ rẹ̀ lówó láti lọ hajj kò burú kó sanwó hajj ọkọ rẹ̀ fún ìlú ìbàjọ́ lọ kò burú àmọ́ kọ visa ẹnìkan tó jẹ́ kí wọ́n kàn lọ yá lò fún yẹn ọ̀tọ̀ nínú òfin ọlọ́run tá a bá ti rí àṣẹ lọ kò sì tọ́ka máa ṣẹ lọ níbi tá a ti tó ti yẹ ká gba aládàá ká lọ náà tó ń lọ́la ju pé kó kí ìjọba ọ̀fẹ́ láwọn òbí bẹ́ẹ̀. wọ́n bẹ̀rẹ̀ pé tí òun ní àṣà ìfẹ́ ní bóyá ilé ní kòtò àti ẹgbẹ́ ìkàlẹ̀ ilé ẹ̀ ọ̀ṣẹ́ mọ́ṣáláṣí tí wọ́n dáhùn fún ilé ẹ̀ ní gbélókè mọ́ṣáláṣí ó lè máa fún un wá. tó lọ lè gbé òkè torí ẹ̀ fún wa tẹ̀lé bàbá láti. rárá o rárá o kì í ṣe kó de mọ́ṣáláṣí lọ́wọ́ gbogbo obìnrin tó bá wà lóde mọ́ṣáláṣí tí ó sì fẹ́ lọ mọ́ṣáláṣí lọ kírun kìí ṣe ọ̀nà pípé kọ́ máa tẹ̀lé ọ̀nà tó ń fi ń jẹ́ máa mọ́sálásí kọ́tà kíkẹ́ olóore ti kọ́ lọ́kọ́ máa tẹ̀lé ọ̀nà mọ́sálásí lọ láti lè. wọ́n ní pé a lè fi ìmúje káfí pín ogún kọ́kọ́ ilé mọ́tò bàtà aṣọ pé ìtìkálukú bá mú rárá o eré lélẹ́yìn eré gidi lélẹ̀ nínú òfin ọlọ́run ọlọ́run ti sàlàyé bẹ́ẹ̀ ti pín fún ọlọ́run ti sàlàyé bẹ́ẹ̀ ti pín fún àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sógún yìí ẹ̀tọ́ tí wọ́n ní sógún kọ̀dọ̀gba ìdí nù torí pé a ti sọ́nù òmùdé àwọn èèyàn jọ lẹ́tọ̀ọ́ sí nǹkan ẹ̀tọ́ tí wọ́n sì jọ ní sí nǹkan dọ́gba wọn ò sì gbà láti sọ ọ́ lẹ́fẹ̀ẹ́ nìkan àmọ́ sógún nítorí pé tọ́tẹ́ ẹjọ́ ní síkẹ́ ẹjọ́gùn bàbá yín ó yàtọ̀ láàrin wọ́sọ̀ ọjọ́kùn sọmọ ayá rẹ̀ bẹ̀rẹ̀ ó yàtọ̀ láàrin màmá yín tó jẹ́ ìyàwó bàbá yín sí ẹni tó ṣe wípé ó jẹ́ ẹ̀gbọ́n àbábúrò bàbá yín lóbìnrin sòkálukú ó sì tún yàtọ̀ sí ẹ̀tọ́ tí màmá yín màmá bàbá yín ní àbí èsì bàbá bàbá yín tún ní tòtòrí de lẹ́yìn ẹ̀tọ́ tẹ ní ọ̀dọ́ rárá rárá kódà dimu kájú bàbá yín tó ẹ̀yin márùn ló fi lọ ọkùnrin sí ní gbogbo yín tọtọ rárá ní òfin fẹrẹ àti káfí mi jẹ káfí pín dúkìá pé kí n rárá o ẹ̀yin àti tó bá yẹ pé ilé márùn bàbá yín ilé márùn tó sì níyàn gbogbo ojú kan náà lọ wà inú kọ́ńpáǹdì kan náà ni ọkùn ò dáa ju kan lọ ọkùn ò sì jẹ́ kó lálébù lára tó mi ò lù dábàá pé ìtọ́wà wájú wọn tètè gbà yàtọ̀ sí ìtọ́wà lẹ́yìn àbí ìtọ́ àwọn atitọ́ bá bẹ́ẹ̀ tà yọ ọmọ bíi ìtọ́ wà lẹ́yìn àbí òye ẹ̀yin ti kọ̀ láti láti compromise wípé gbogbo ìtẹ́ bá fún wa ó ti bọ́ sí i tẹ̀sí mọ̀ pé àwọn iléèwé òjúra wọn lọ ọ̀kan ò ní ìjù ká lọ tó iléèwé alẹ́ tẹ̀mú jẹ wípé ká kọ àwọn iléèwé lóko ilé one two three four five etí kálukú bá mú iná ẹ̀ jẹ àmọ́ yàtọ̀ sí lẹ́yìn fáwọn fún ogún pẹ̀lú òun tètè sí sọ́jọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá àti gbọ́dọ̀ pín ogún pẹ̀lú ìdígi gbogbo iléèwé àtàwọn kẹfẹ́ ni a kì í pín ogún pẹ̀lú ìmùjì rárá o òfin ọlọ́run bá wà tó ṣe kalẹ̀ iná lọ́fà ló fi jẹ́ pé òfin àti máa bí wọ́n ṣe pín ogún nínú kẹ̀lẹ̀ láà olójú àfàtọ́ mọ̀ olójú àfàtọ́ mọ̀ iná lọ́fà láti gbọ́dọ̀ lọ lè jó ká lọ lè jó ká lọ kẹ́kọ̀ọ́ ká sì mà nípa rẹ̀ torí pé tí a bá mà nípa rẹ̀ àwa náà dínà ọ̀pọ̀lọpọ̀ kíkókò kú kí wọ́n máa wẹ́ni tó kù kí wọ́n máa rí ó tilẹ̀ jẹ́ kó wá ní hadith ike ìmọ̀ yìí wọ́n kò ń lẹ̀ débi pé èèyàn méjì ọjà tí wọ́n ṣe pín ogún òní rẹ̀ ní tí wọ́n làjà wọn tó àǹbùkátà láti wá àmà yẹn ìmọ̀ yẹn pàtàkì púpọ̀ náà. Naam. Naam. Kọ́sì nǹkan ló lé. Sáà lè fi mú jẹ wá. Tàbí tí wọ́n fẹ́ sọ pọ̀ rárá o. Rárá o tí wọ́n jọ dọ́gba fún wọn jọ sí ni rárá eléyìí eléyìí idán ni wọ́n ń pè idán ni wọ́n ń pè wọ́n lè fi kọ́kọ́rọ́ sáàrin alukurani wọ́n lè fi sáàrin ìwé kan wọ́n lọ wá kà kankan lẹ́nu tòtò máa ń kàkó tó bá yẹ kó lágbájá ló di kó yí tí ìbá ti lágbájá ló di kó má yí ọ̀dà tó bá ti pé lágbádá ló di kó yí lọ sápọ̀tù tó bá ti kàmẹ́dọ̀ ló di kó yí lọ sápọ̀tù yóò sì máa yí lòtọ́ ìdáyìí gbogbo ẹni tó bá ti ṣe máa lọ òfin àkérò tẹ̀mẹ̀ nkàlẹ́ ọkọ̀ oníjèrè kan tó bá di lọ́la àlùkìyà bẹ́ẹ̀ lọ́la ọ̀sùn náà ẹ wo ìjà tó ti fi dálẹ̀ ẹ wo iye fìtínà tó ti fi dálẹ̀ tí wọ́n ti rún lè lẹ́ni ẹni tí ọmọ bíi dáríbi kí òun àtọmọ ẹni tó jíwó àbẹ́rẹ́ nǹkan mẹ́wàá ó yẹ kó sọ fún alukur'an náà pé yí tó bá yẹ kábíyà ga ilé owó mi bá wà kí n máa kó. Thank you. alhamdulilayi láti máa ní òfin ṣeré àkọkùnrin ló máa ń kọ obìnrin sílẹ̀ obìnrin kì í kọkọ sílẹ̀ àwọn àtọ̀rọ̀ nípa obìnrin tó ṣe kọkọ rẹ̀ kì í kírun ma alo ti parí nù bóyá ní ti parí wọ́n yà ó fẹ́kọ̀ àyà ó yẹn ní kọkùnrin fẹ́kọ̀ fẹ́ àyà ó gbígbé kálukú ti lọ lọ́tọ̀ tó bá tó yẹ wa tó bá fi ilẹ̀ ẹjọ́ wá wà ilẹ̀ ẹjọ́ yà ó.

ẹran kò sí wàhálà tó bá jẹ́ pé ibi téèyàn wà èèyàn sì dé mọ́tíláṣí tí wọ́n fi bẹ̀rẹ̀ ẹ̀rọ èèyàn lè fẹ́ kíráàkà ẹ̀ bọ́ mẹ́yìn lọ́wọ́ tó bá sẹ́yìn méjì mẹ́ta mẹ́rin lẹ́ bá wà ń bẹ̀ ẹ̀yin náà lè tó sáfù tí yín mẹ́yìn kẹ̀tẹ̀lé lè máa mú lókun ìgbà tó bá ti pébi tẹ́ ẹ wà síbi tí lè máa mú wà ẹ̀yin lè máa mú tó bá jẹ́wájú lè máa mú ní ẹ̀lẹ́ ọ̀hún ẹ̀yin lè máa mú àyàfi táyé bá tán gbogbo bí pè lẹ́yìn lè máa mú lẹ́yìn náà sílẹ̀ ń wù ẹ́ kí ló ti tẹ̀ ẹ́ ti pẹ́ tó bá torí tọ̀ lọ. ẹ̀kan lọ́sẹ̀ ni máa tó ṣe gbà nàbì sọ̀rọ̀ máa tó làwọn oníkẹ́ tètè máa dé mẹ́tíláṣí kẹ́lẹ́ dàbí ẹni tó fi ràkúnmí fi wójú rí ọlọ́ bẹ́ẹ̀ rí ràkúnmí mú ẹmú màlúù bẹ́ẹ̀ rí màlúù mú ẹmú àgbò bẹ́ẹ̀ rágbò mú àkùkọ bẹ́ẹ̀ rákùkọ mú ẹyin ẹ̀yin wá pàdánù gbogbo ẹ̀ ẹyin gan ẹ̀rí mú ọ̀dà bẹ́ẹ̀ kí n tètè máa dé mẹ́tíláṣí àní tó bá yẹ kó nìkan kò ní o tó bá jẹ pé ìmọ̀ síláṣí náà lọ sọ pé tẹ bá jẹ́ méjì mẹ́ta tó bá ti jẹ́ ìmọ̀ síláṣí ẹ̀ ní o torí ẹ̀ ti mọ̀ nbari mọ̀ nbari yìí náà. béèrè ni ẹ wípé ní sí ìgbà tòtòtòtò mọ́sálásí ti kún bẹ́ẹ̀ wọ́n á ní mo ní ẹ̀ ní mọ́sálásí ẹ̀ nà tó lọ sí títẹ̀ ti dé wọ́ọ̀kì torí wọ́ọ̀kì ń bì ẹ̀yin mọ́sálásí náà ni ẹ sì rí i pé tẹ bá tò sẹ́yìn tẹ tó tò sẹ́yìn ẹ máa ráyè tò sí náà ni ẹ̀hẹ̀ gbogbo ẹ̀yin ọ̀sán ọkàn á tò síwájú lè má mú ìtọ́ tó dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni kò ní o. ta ní sàríyànjú náà òfin ọlọ́ọ̀ ni pé ọlọ́run gbà fún wọn mùsùlùmí kan fẹ́yàwó mẹ́rin péré fàgbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ. ọlọ́run nìkan kẹ́kọ̀ọ́ máa fún abẹ́lẹ́kùn mi nàní ìdá ìmẹ́sìnà wàtòlẹ́ àtàwà ọ̀gbà. ẹ̀fẹ́ ìjọba wù yìí nínú àwọn obìnrin tó bá dùn ẹ́ obìnrin méjì ni àbí mẹ́ta mẹ́ta lẹ́fẹ̀ẹ́ àbí mẹ́rin mẹ́rin lẹ́fẹ̀ẹ́ àmì ìgbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin àtúrà àwọn sọgbà islam tí wọn níyàwó mẹ́rin lọ ẹni sọgbà islam níyàwó mẹ́wàá ànábì sọlọ lọ àti sọlá ní kọkọ mẹ́fà lẹ oṣù mẹ́rin èèyàn gbọ́dọ̀ fẹ́ sí ìyàwó mẹ́rin ẹni tí bá lè fẹ́ sí ìyàwó mẹ́rin lọ ìyàwó karùnún kẹfà kéje kẹjọ kẹsàn lọbẹ àwọn ìyàwó sì náà nù òun náà tí wọn ó sì náà nù tí bíbẹ ìyàwó lọ́dọ̀ èèyàn bá wá jẹ́ bíbẹ tí ọ̀tọ̀ gbogbo ọmọ tó bá fi ń kọ́ kí láàmú sí wọn ọmọ ìdènà ọlọ́kọ̀tà lọ. torí ẹ̀ wọ́n béèrè pé ẹnìkan kú láìpẹ́ yìí ìyàwó márùn ló fi lẹ̀ wọ́n wá ní ṣé ìyàwó yẹn ó jogún kò ní jogún nígbà tó tún ṣe sàá wọ́n tún fóònù ránṣẹ́ pé wọ́n mọ̀ lọ́wọ́ ìyàwó karùn-ún bímọ nígbà tó bímọ ńkọ́ kò ní kówó ní kọ́pọ̀ tí wọ́n gbà àyàfi táwọn ọmọ tó ń jẹ́ halal tó bá wù wọ́n láti bùn wọn ní nǹkan kan táwọn bá gbà tí wọ́n gbà sí àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ so lẹ́yìn náà àtàkùn wà láwọn ìlú kan o pẹ́kí wọ́n sì ní ìyàwó mẹ́rin wọ́n ti máa ń ní ìyàwó mẹ́rin wọ́n wá ṣífì àwọn sí yàrá tẹ̀yìn wọ́n wá fẹ́ ìyàwó mẹ́rin ní wípé àwọn ti fi mẹ́rin tuntun pààrọ̀ mẹ́rin ti tẹ́lẹ̀ mẹ́rin ti tẹ́lẹ̀ náà ń lé o òun náà ló ti máa gàrí wọn o ṣèlú mi ìyàwó mélòó ni mẹ́jọ tó bá ti yá àwọn mẹ́rin level two yóò tún láwọn náà tún ti gbó yóò tún gbé level three wá ó di mélòó nu tú ẹ àwọn òbí lẹ́yìn ilẹ̀ ṣe pọ̀ ṣe eléyìí wàlá ìwọ̀dà ńlá ní ẹ̀dá sọ̀rọ̀ àwọn. ìyàwó mẹ́rin ọlọ́run wá gbà fún ọ kó lè pààrọ̀ ìyàwó pípààrọ̀ ni pé ìyàwó mẹ́rin ló ti ní ìnísìn tó ìyàwó kan náà ìyàwó yìí kò wú ọmọ ọwọ́ á rí mi tó wá fẹ́ fi pààrọ̀ rẹ̀ àtúntò ìwọ àti àwò ọmọ lọ lè yín mo ọkọọlẹ mọkọọlẹ mọkọọlẹ so kí ọmọ lọ àmọ́ gbogbo ẹrù tó ọba kò gbogbo dúkìá tó gbọ nígbà kankan bẹ kí ọmọ kó nǹkan rẹ̀ lọ ọwọ afẹyàwó mi dípò rẹ̀ ìyàwó rẹ̀ tó di mẹ́rin padà ọjà ọ Ọlọ́run ti lẹtọ ọ kálá àná torí pé ní ìsìn báyìí ìgbà tó máa ń pààrọ̀ obì mẹ́ẹ̀ tó ń pààrọ̀ obì sọ̀rọ̀ kó wọn náà ń bímọ tàbí òye wa sọ̀jẹ̀ ló ti jẹ́ àlékún sọ́lá. Béyàwó sí pẹ́pẹ́pẹ́. Ìyá tí ó jẹ ni pé òun náà ti mọ̀ pé àwọn mẹ́rin ti ń bẹ ní tẹ́lẹ̀. Kódà kọ́ mọ́mọ́. Kódà kọ́ mọ́mọ́ torí pé ìwọ ni bíbẹ tiẹ̀ pẹ̀lú ọkùnrin. أشهد أن لا إله إلا أنت